إله إلا أنت وصل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أتوكي أن بوايبي كوجمع a kú dédé àsìkò yìí a sì tún kú jùmọ̀ Allah jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní alifik fidin lórí one zero one point one parrot fm lókè bìbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello òní orúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ ìbéèrè tí màá kọ́ fi ṣíde ó náà ní pé tí a bá fẹ́ kírun lẹ́yìn takbiratul ihram tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí fatiha àwọn èèyàn kan wọ́n máa ń ṣe gbólóhùn bisimilá síwájú kí wọ́n tó máa ké suratul fatiha lọ wọ́n sọ pé bisimilahi rahman rahim so àwọn ẹlòmíràn wà wí ní wíwí sókè bákan náà àwọn ẹlòmíràn wí tó jẹ́ pé wíwí jẹ́jẹ́ tó ṣé kéèyàn máa wí sókè lọ́tọ̀ ni tó bá jẹ́ pé ọ̀tọ̀ kéèyàn máa wí àbí kéèyàn máa wí jẹ́jẹ́ aláwọ̀kọ́ ni pé ṣé téèyàn bá tiẹ̀ tó ẹlẹ́ẹ̀kejì ni o aláwọ̀kọ́ nu ẹlẹ́ẹ̀kejì wá ni pé ṣé téèyàn bá tiẹ̀ wí ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ fún bákan náà téèyàn bá ké suratul fatiha téèyàn bá kìtàn téèyàn bá fẹ́ dánu lé súrọ̀ mi téèyàn fẹ́ ké lẹ́yìn suratul fatiha ǹjẹ́ ọ̀ràn èèyàn tún ni àbí ẹ̀ṣẹ̀ tún ni fún ẹni tí ó bá wí gbólóhùn bisimilá àbí ọ̀tọ̀ kéèyàn sì tún fi gbólóhùn bisimilá bẹ̀rẹ̀ téèyàn bá fẹ́ ké súrọ̀ mi lẹ́yìn suratul fatiha bisimilá. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad wa ala wa sahbihi wa man السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تبافك سورة الفاتحة نعم إن صلاة و ولو بسم الله أباني برك بسم الله يقول لنا أول من شريعة لولي لي أرين نوا أنت سبي أبرك ولو بسم الله أسيب بنسوكي بلوري níbi tá a máa ti ń ka kí ó sókè eléyìí ni ọ̀rọ̀ tí imaamu shafi'i rahmatulahi alayhi tó sọ àrí nínú ẹni tó sọ pé àní ṣe bisimilahi rárá rárá lọ́yà kí ó sókè àbá kí ó jẹ́jẹ́ nínú ìjẹ́ àbá imaamu wa malik rahimahullah kódà lọ́dọ̀ imaamu malik àwọn wò pé ká bẹ̀rẹ̀ kí ó nínú sọ̀lá lẹ́yìn tó bá ti ṣe allahu akbar pẹ̀lú alhamdulilahi rabbil alamin ni àti pé pápá gan gbogbo nǹkan tá a bá wí ṣáájú alhamdulilayi rabbil alamin bóyá du'a al-istiftah àbí al-isti'adha àbí al-basmala àwọn wò pé gbogbo àdáda lẹ ní hmm. ilé ìlàbà ti imaamu malik ní ìgbà tá a rí imaamu ahmed ibn hanbal tó ń sọ pé a ṣe bisimilah ṣáájú kó tó kí fatiha ṣùgbọ́n ní gbogbo sọ láti tá fẹ́ ṣe jẹ́ẹ́jẹ́ láàmú ṣe bísímìlá kò bá jẹ́ ìta ti kí ó sókè kò bá jẹ́ ìta ti kí ó jẹ́ẹ́jẹ́ oníkálukú náà ló ní ẹ̀rí tó gbára lé alimami shafi'i rahimahullah wọn ní torí pé bisimilahi rahman rahim oní ayé àkọ́kọ́ nínú suratul fatiha làwọn fi sọ pé aáwì dandan náà ni àti pé pápá gan ibi tá a bá ti ń kí ó sókè aáwì ọ̀nà jákè ni nítorí pé alqawlu fi aya kalqawli fi ayati al-ukhra ntaaba sọ nípa bisimilah kò gbọdọ̀ yàtọ̀ sí ntaaba sọ nípa àwọn àyà yòókù ti fatiha tẹbẹ sọ pé alhamdulilayi rabbil alamin títí tá a fi kéde wà lọ bọ́ọ̀lì ní sọláàtù fajr maghrib àti ìṣá tẹbẹ sọ pé ní raka méjèèjì fajar àti rákà méjì àkọ́kọ́ magrib àti tẹ̀ríṣà a máa ń kéwú jákè bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ náà láwùí bisimilahi jákè. imam malik rahimahullah àwọn rí ipe ọ̀pọ̀lọpọ̀ àdéhì tó wá níbi táwọn sàhábà ti ń ṣe àlàyé bó la nàbì sallallahu alaihi wasallam ti máa ń ṣe sọ̀lá wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhì yẹn àwọn sàhábà kan máa ń sọ pé ànábì bẹ̀rẹ̀ sọ̀lá tirẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin gẹ́gẹ́ bí hadith al-qudusi kan tó wá eléyìí tí Abu Hurairah tó gbà wá tó sì jẹ́ ìtọ́fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa ọlọ́run lè dáa sọ pé qassamtu ssalata bayni wa bayna abdi nisfayn mo pín sọláàtì sí ọgbọọgba méjì láàrin èmi àtẹrù mi fa idha qala abdi alhamdulillahi rabbil alamin qala hamadani abdi tí ẹrú mi bá sọ pé alhamdulillahi rabbil alamin ọlọ́run sọ kọ́kọ́ sọ tọ́kọ́kọ́ sọ pé tí ẹrú òun bá ṣe nínú fatiha náà ni ibi tí kìnìún ti bẹ̀rẹ̀ náà ni alihamudulilayi rabbil alamin kò sọ pé bisimilahi rahman rahim. ṣe Imam Malik nínú ìrírẹ náà tún ní hadithi abdullahi bin mughaffal radiyallahu anhu kó òun ṣe sọláàtì ìjọ kan ó á bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáájú kó di pókè fatiha bàbá rẹ̀ wá sọ pé ìwà máa mi àdáadáa lẹ́nu hmm. torí kẹ́mi ṣe sọ láti lẹ́yìn ànábì sọlá àbísẹ́lẹ̀ lẹ́yìn Abubakar àti Umar bódà kọ̀ọ̀fùmáà náà ń bẹ̀ ni pé gbogbo wọn máa ń bẹ̀rẹ̀ sọ láti wọn pẹ̀lú alhamdulilahi rabbil alamin. Ahmad ibn Hanbal òun fẹ́ kó gbogbo àwọn àdéhìí jọpọ̀ ni nítorí pé àwọn àdéhìí wá lódodo tí wọ́n sọ pé wọ́n máa ń bẹ̀rẹ̀ kí ó kéke pẹ̀lú bismillah so àdéhìí míì náà tún wá tó sọ pé wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah nínú rẹ̀ ní hadith Abu Hurairah radiyallahu anhu tó wá nínú sahih ibn Khuzaimah rahimahullah ó ní Abu Hurairah níwájú àwọn èèyàn tí wọ́n lé mẹ́wàá wọ́n lọ bí méjìdínlógún nínú àwọn sàhábà ó dúró wájú wọn sọ fún wọn pé èmi ni mo mọ sọ láti ṣe jù níbàámu pẹ̀lú bánàbì ti ṣe ṣe kò sẹ́ni tó máa ṣe tó mi nù yín àwọn sàhábà èsì sẹ́ni tí máa ṣe fanfa tí ò ní ìtumọ̀ hmm. wọ́n ní àṣekárí ah, ọba sì bọ́ wájú ọba bẹ̀rẹ̀ sọ́láàtì rẹ̀ àtẹ́lẹ́ ibi tí ó ti ké fatiha ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ó sì gbóhùn sókè hmm. ó ké fatiha rẹ̀ ẹnìkan ò sì bá jan pátá hmm. ẹnìkan nù ọ̀sọ́pá náà bí bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim so àwọn olùmọ̀wá wò pé ọ̀dà àgbàtàdé sì lè ti wá táwọn àdéhìí sì wá tí wọn sọ pé máa bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim so a lè so gbogbo ẹ pọ̀ nítorí pé ẹni tí ò dákọ pé ń sọ bísímìlá ìṣáájú fati àkọsọpọ ànábì èwi ó sì ní ká máa wì. Hmm. nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé ádámù nàkìl laysa nàkìlan lil ádám wọn ò gbá wa kò túmọ̀ sí pé wọ́n sọ pé ìgbọ́dọ̀ sí. Hmm. torí ẹ wọn á níbò láti fẹ́ so pọ̀ wọn á so pọ̀ lọ síbi pé ẹ sọ̀hábí tó wí bísímìlá ìsókè yẹn òun náà ní tó gbọ́ lọ sọ. So Hmm. àwọn ẹni tí àwọn ọ̀dárúkọ bísímìlá ní táwọn náà gbọ́ ni wọ́n sọ hmm. ó túmọ̀ sí pé àwọn ibi máa ń ṣe bísímìláhi rahman rahim ṣùgbọ́n kì í sábà gbóhùn sókè pẹ̀lú ẹ̀ níbi hmm. tó bá ti ka kí ó jákè so eléyìí la ṣàlẹ́sà pé gbogbo lè má mu àtẹni tí máa ń dá sọ láti ṣe àtẹni tó wà lẹ́yìn imam tí ó bá ké fatiha rẹ̀ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ṣùgbọ́n bisimilahi yẹn jẹ́ẹ́jẹ́ ńlá màwí tọ wọn ní ǹjẹ́ tábà tiẹ̀ wàá sọ bisimilayi sọ bá sọ láti jẹ kọ bá jẹ alimami ibn al-arabi rahimahullah nínú tírà rẹ̀ ahkamul qur'an níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí suratul fatiha ní ìbẹ̀rẹ̀ tírà rẹ̀ ó ní ìyapa tí ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣe bisimilayi sára fatiha ní àbí sára fatiha ọ̀ngangan ló mú ni mà pé bí èèyàn bá tiẹ̀ wàá ka fáti àánú sọ láti tí o sì bísímìlá níbẹ̀rẹ̀ rẹ̀ sọ láti rọ̀ bàjẹ́. Hmm. nítorí pé kò sí nǹkan kan tó dájú pé ara súrà kan ni táwọn olùmọ̀ọ́sẹ̀ fanfa nípa rẹ̀. torí ẹ eléyìí ti tó mú ni mà yìí pé tá a bá ké fáti àánú sọlá tá a sì bísímìlá ń bẹ kò sí tó sì sọ láti yìí. tá a bá fẹ́ ka kí ó lẹ́yìn fatiha nínú sọ láti wa tá a tún ṣe bísímìlá la fẹ́ dẹnu lé láti bẹ̀rẹ̀ rẹ̀ sàtò ṣe bisimilá tó bá dé pé àyọkà la fẹ́ ṣe so a nídìí láti ṣe bisimilá mọ́ hmm. èyí tá a ti ṣe láti bẹ̀rẹ̀ yẹn ti gbé. jazakumullahu khairan zero nine zero five five three five five five five eight plus two three four uh, zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six hello hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakati o kọ́ yín bí ẹ ti ń pè o. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. láti nìjẹ́ kó máa jáde dáadáa o kí ni ìbéèrè yín. ẹ má bínú kò jáde dáadáa ẹ̀rọ o kàn yín bíi tí ẹ ti ń pè. aleykum salaam wa rahmatulah orúkọ yín. láti àyè ìlú sọ̀rọ̀ láti ẹ̀rọ. láti. láti randa. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè pé àdúrà wo nìyẹn ni mò ń gbà ní òru tó lè máa gbà dáadáa lọ́wọ́ àdúrà tí yẹn lè máa gbà lọ́wọ́ òru tó lè máa gbà dáadáa. الحمد لله وستها بشمع أنا لدوات السيادين وقال ربكم ادعوني استجب لكم ولو لدى إني ما قيمي تم بانتين قيمي وما جاين قال أن ستنصواني سورة البقرة أن وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي wàlíyọ̀kùnmínú bí làálẹ́hùn yọ̀ṣọ́dọ̀ táwọn ẹrú mi tí wọ́n bá bi ọ́ léèrè nípa mi nípa pé ṣé mo súnmọ́ àwọn pẹ́kípẹ́kí ni àbí mo jìnnà sáwọn wọ́n lè máa bí wọ́n sì máa pè mí fi yé wọn pé mo súnmọ́ wọn máa sì máa jẹ́ ìpè ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí ṣùgbọ́n májẹ̀mú wà ẹ̀yin náà dọ́lọ̀ ńlọ hmm. kẹ̀sì gbọ́ lọ́n hmm. ọlọ́run sọ nínú àyàtà kókó tá a pé àwọn ẹrú mi ẹ máa pè mí bẹ́ẹ̀ ń bá ń tẹ́ ń pè mí wọ́n máa jẹ yín. tó àdéhùn lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run àdéhùn ọlọ́run ọba kì í yẹ̀ mm. ọlọ́run ọba kì í ọlọ́run ọba ṣe aláìní ọlọ́run ọba kì mm. tí ń mm. fún gbogbo wa tá à kò ní nǹkan kan nínú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn afẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ nínú wa àgbọ́lọ̀ngbọ̀lọ̀ títì ẹ̀sìn wa mẹ́hẹ̀ á fi ọwọ́ tó pàtàkì fi mẹ́sìn wa mm. àwọn àṣẹ ìfẹ́ kọ́ lọ́wọ́ máa ṣe ń tà ń fẹ́ fún wa tí ọba sí pọ́lọ̀ ń jẹ́ arahman mm. ọba àjọkẹ́ ayé nítorí dájú tí ọba sì tún sí pé ilé ayé ọ̀já máa kankan lọ́dọ̀ lọ mm. nítorí dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ ìbá ti rí kọ́ọ̀pù omi kan mu nínú ilé ayé yìí ẹ jẹ́ kí á tún ẹ̀sìn wa ṣe ẹ jẹ́ kí á tún ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alaihi wasallam ṣe lára wa nínú ṣèṣe wa nínú ẹ̀sìn wa lẹ́yìn bá ti wá ń pọ̀ lọ ànábì fún wa ní àwọn ẹ̀kọ́ kan ẹgbẹ́ sẹ́yìn bá ń tẹ̀lé yóò ti ká dùn ọmọ gbà hmm. ẹ máa pe ọlọ́run lẹ́ni tó ní àmàdájú pọ́lọ́run ọbọ̀ jẹ̀yìn hmm. nítorí gbogbo àdúrà tí bá ń tinú ọkàn fìfó jáde ọlọ́run ọba kì í gbà hmm gbogbo àdúrà tí máa ń tinú ọkàn fọ́nú fọ́ra wá ọlọ́run ọba kì í gbà èyí hmm. ni tún máa ọkàn fìfo ọkàn fọ́nú fọ́ra òun náà ní kọjá pé ẹnu yín lásán lè fi bẹ̀ lọ́hùn ẹni tẹ́ ń béèrè fún nǹkan dọ́kàn hmm. ọ̀tọ̀ ni tẹ́ ń sọ ọ̀tọ̀ ni tẹ́ ń rò hmm. ọlọ́run ọba kì í gbàrú àdúrà bẹ́ẹ̀ tòró túmọ̀ sí káyìn náà dààmú tòró ìfọkànsí tẹ́ ń tọrọ torí ẹ̀ tẹ́ Hmm. pàápàá jùlọ nígbà tí ó bá di ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn òru hmm. ní ìgbà tí olúwa ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ̀ ayé hmm. tí wọ́n máa sọ pé ta ló fẹ́ pè mí kí n jẹ ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n ṣe fún so tẹ́ bá lè jí ngbà yẹn tẹ́ ń bẹ lọ́n gbogbo tẹ́ bá tọrọ ẹ sáà máa tọrọ ntọ́já sẹ́sẹ̀ ẹ sì máa tọrọ àtijákun ẹbí pẹ̀lú gọ́ ọlọ́run ọlọ́run ọgbọ́gba kò ní ìdádúrà kan Hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Wọ́n kọ́ ibi ẹ̀ tí ń pè yìí. Orúkọ mi ni Ibrahim Sali Haruna, ọ̀rọ̀ látòdòrò Ògbómọ̀ṣọ́. Hmm, kí ìbéèrè yín? Wọ́n fẹ́ fi pé látàtí ní fàdírì yẹn tí yàn hmm. bá fẹ́ gbìyànjú láti kí ní òru. Hmm. Wọ́n ọlọ́wọ̀n wà díyàn tó fi yẹ kó fi táìmù òbí five thirty six yẹn kà. Wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé kéèyàn mọ̀ wulẹ̀ kí kéèyàn kí normal sobẹ̀ àti kéèyàn sáré kéèyàn tó tún ṣubú ìṣà. alhamdulilayi rakata alfajr yìí sòrò la máa ń mú wa a máa ń ṣe ni lẹ́yìn gbàtà alfajr rìbá ti yọ báyà tí wọ́n fẹ́ wí so ọlọ́run bò ní kẹ́ ẹ tètè jí ẹ ti hmm. jí nígbà tí wọ́n ti ń ṣe kọ́ ọmọ hmm. báwo lẹ́ ti ṣe ṣe àyè ń bẹ fún yín láti ṣe rakata alfajr lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sọ̀dá tó sọ̀bẹ̀ àmọ́ tó bá jẹ́ pé bá ti ṣe sọ̀látò sọ̀bẹ̀ bákan méjì ni nínú kẹ́ dìde kẹ́ ṣe rọ̀kàtà àlùfájìrì yín lẹ́yìn sọ̀látò sọ̀bẹ̀ àbí kẹ́ dó di àsìkò àbọ̀hà lẹ́yìn ìgbà tó òrùn bá yọ tó gbéra sókè láàrin yíyọ òrùn àti gbígbéra sókè rẹ̀ à ń bùkátà ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pa sí ní ṣe sọ̀látò bọ̀hà lápèjúwe lónìí ní Ògbómọ̀ṣọ́ ń bẹ wọ́n lọ́rùn yọ ní six twenty four Hmm. so tóòrùn bá yọ ní six twenty four ẹ̀yin wá fẹ́ ṣe sọ̀látù bọ́hà ìgbà wo lásìkò bọ́hà bẹ̀rẹ̀ hmm. tẹ bá fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún twenty four minutes ẹ rí i pé yóò ti fún wa ní thirty nine minutes a jẹ́ pé six thirty nine twenty one minutes to seven ìgbà náà ni àsìkò bọ́hà ti bẹ̀rẹ̀ ìgbà náà ẹ lè san rakata alifajiri yẹn padà náà ṣùgbọ́n tẹ bá ti wá ọmọ síláṣí tán ti bẹ̀rẹ̀ àṣùbà ẹ gbọ́dọ̀ sí rakata alifajiri o. Hmm. ẹ darapọ̀ mọ́ imam lẹ́ẹ̀kan náà hmm. torípa nàbí sallallahu alaihi wasallam sọ pé idha uqimatis salah hmm. fala salata illa al-maktuba tá má ti gbé sọlá ti dúró ẹ gbọ́dọ̀ ṣe sọlá ti mímọ́ àfẹ́yìí tí ìmáàmù ṣe tọ́jú ọ̀rọ̀ yẹn yẹn àmọ́ tó bá ké bòmí lẹ wà ọlọ́run á ní kẹ́ ẹ jí lẹ́yìn ìgbà tó òun tiẹ̀ ti yọ ṣé àṣùbà alẹ́ ṣe ni àbẹ́ kọ̀ọ̀kan ṣe rọ̀kàtà àlùfáàsì kẹ́ ẹ kò sí rakata alifajiri kẹtù sàṣùbà tó ń ti kóòrùn ti yọ. Hmm. irú rẹ̀ náà ṣẹlẹ̀ sànàbà muhammed sallallahu alayhi wa sallam bi nínú àdéhìí tí imaamu malik tó gbé jáde nínú muwatta rẹ̀ táwọn míín náà tún gbé jáde nínú tírà wọn. anabi sallallahu alayhi wa sallam ó jí ó jí àwọn sahaba ìwà bilal ṣé mo ti sọ pé kó o jí mi tí alifajiri bá ti yọ. ó ní wà anabi sallallahu alayhi wa sallam ẹni tó mẹ́mí ẹ lọ náà ló mú tèmi náà lọ. Hmm anabi sallallahu alaihi wasallam ní ibi tá a sùn sí ìwà ṣètọ́ni tí wàá sùn bẹ́ẹ̀ pẹ̀lú wa hmm. torí rẹ̀ òǹkálukó dìde wọ́n fààyè bẹ́ẹ̀lẹ̀ wọn lọ síbòmí hmm. wọ́n sálù àlàgbà wọ́n sálù àlàtàn ràkàtà àlùfájìrì wọn kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tó ń ti pòrùn ti yọ hmm. kó tó di kí wọ́n sàṣùbà náà. hello. ẹ̀mí ìsìlẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mashala ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ kí ṣé a lè ṣe àdúrà lẹ́yìn ìwọ̀n ọ̀rẹ́ rẹ̀ dùwà olùmọ̀ṣálà tá a gbọ́ sókè tá a ṣe àdúrà lẹ́yìn ìwọ̀n ọ̀rẹ́ yẹn. tọ ẹ̀kejì. ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì. Mm ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ń ní àwọn nẹ́fílà rawatib tí hmm. wọ́n lásìkò àti wọn lásìkò wákàtí lọ èyí tó yẹ ká yẹ síwájú zuru ṣé bí wọ́n bá pè mí ní abalẹ̀ ìwé bí wákàtí kẹ̀kún tó ti gbé náà nẹ́fílà rawatib. Hmm. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta ẹ̀lọ́. náà máa ń gbọ́ yín. náà ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta hmm. ṣé a lè sọ pé ṣé ìyẹn lè sọ pé mo sọ kùránì kalẹ̀ wọ́n alápèjú ẹgbẹ́ ọ̀sọ̀ pé mo sọ kùránì kalẹ̀ ní Ramadan nígbà báyìí. kéèyàn sọ pé mo sọ kùránì kalẹ̀. Hmm, màánà inú Ramadan kéèyàn sọ pé mo sọ kùránì kalẹ̀ nígbà báyìí ní Ramadan. oúnjẹ ẹgbà lérò pẹ̀lú rẹ ni pé ìyẹn ta ní fásitì àbí náà. ìbéèrè nìyẹn ṣáàlà. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ láti síta bá parí sọ láti wá a lè máa bẹ̀ lọ́n Hmm. ní àwọn àdúrà tá a máa fi tọrọ hmm. níta máa ń fẹ́ lọ́dọ̀ lọ. ó tako ntọ́wánu sunna nabi sallallahu alayhi wa sallam kọ́ẹ́ pé lẹ́yìn bàtà bá parí sọ̀láàtì ta sálámà kọ́ẹ́ pé àdúrà tọrọ ńlá máa mú wa. ntí sunna fi hàn wá wọn náà ní pé sọ̀láàtì yẹn gangan fúnra rẹ̀ inú rẹ̀ lèyàn ti tọrọ inú rẹ̀ lèyàn ti tọrọ torí ẹni sìn irú du'a ul istikhara. Hmm.

torí àwọn olùmọ̀ sọ pé ààyè kábẹ́lọ́n kádùn ọgbà gangan ní sọ́láàtì ní ìgbà tá a ti wà nù sọ́láàtì láàrin allahu akbar sí asalaamu alaykum ààyè gbígbà àdúrà ni. Hmm. torí ẹ̀ ń gbà tí abubakar radiyallahu anhu tó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ ní nǹkan kan tó wọ́n máa fi pe ọlọ́run bẹ́lọ́n nínú sọ́láàtì òun nínú sọ́láàtì òun. Hmm anabi wa kọ kókó اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت dhunuba لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. antal ghafurur rahim. àwọn olùmọ̀wá ní gbà tó ti jẹ́ pé nu sọ́láàtì ló ti wí hmm. ó túmọ̀ sí pé báyà ń gbà tó bá forí kalẹ̀ àbí ìgbà tí bá ń ṣe tashahhud kó tó di pọ́ sálámà hmm. sọ àyè téèyàn ti máa tọrọ nù jàmáà ẹ sì rí pàànàbí sallallahu alayhi wasallam ó ní fa amma sujud fa akthiru fihi mina du'a fa qamina an yustajaba lakum tẹ́ bá forí kalẹ̀ ẹ máa tọrọ ntẹ́ ń bá ń fẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ nítorí pé ààyè kọ́lọ́wọ́n bọ́ gbàdúrà yẹn nù tó eléyìí ni ti súnà tó fi máa wá so amúnáyìn sọláàt pé láwọn afàdúrà wá sí rárá o àdìsí tánàbì sallallahu alaihi ń ìyẹn Mu'adh ibn Jabal pé mo nífẹ̀ẹ́ rẹ̀ torí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ fi wíwí gbólóyìn sílẹ̀ ní dubura kulli salat ní ìgbẹ̀yìn gbogbo sọ̀láàtì rẹ̀ ní ìgbẹ̀yìn gbogbo sọ̀láàtì rẹ̀ iná ni allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik eléyìí ọmọ wáyé ni ṣáájú kátó sálámà torí pé duburu shay min hmm duburu shay min eléyìí ó sì tako àdéhìí tá nàbì sallallahu alaihi wasallam tó ti sọ fún apá kan nínú àwọn aláìní nínú àwọn sàhábà tí wọ́n wá fi ẹjọ́ sùn pé àwọn olówó láàrin àwọn wọ́n ń náwó wọ́n ń ṣe sàrà àwọn ń yọ zakat eléyìí tí ó jẹ́ kí wọ́n ga nípò jù àwọn lọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù àwọn ò sì ní ní táwọn ọmọ àná ànábì wa kọ́ pé ọlọ́run ti fún yín ní tẹ́yìn náà máa fi ṣe sàrà ẹ máa ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alihamudulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n kẹ́ parẹ́ pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir sàrà àlélẹ́yìn náà jẹ́ fún yín. ó tún anábìnrin máa sọ dubura kulli salah. so kò takura pé wọ́n ti pé dubura kulli salah ti ń bì tó sì wà lẹ́yìn sálámà bọ́ọ̀ ni dubura kulli salah ti tì yẹn ló ń ṣe gbọ́dọ̀ jánu sálámà ìyàtọ̀ wà láàrin méjèèjì hmm. nítorí pé eléyìí tó wá tí wọ́n pè ní dubura kulli salat ti mu'ad àtàwọn sọ ti mu'ad ibn jabal radiyallahu anhu ó ní í pẹ̀lú tọrọ hmm. du'a mas'ala ni wọ́n ń pèlè اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك دعاء مسألة نوان قلي شو متى صحابة ما جلا يعني تما واو وني سي دعاء ثناء الدعاء yín yín Hmm. torí àwọn ní lẹ́yìn gbogbo sọ̀láàtì yẹn máa yan lọ sọ eléyìí jẹ́ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì hmm. torí ẹ gbogbo níta bá fẹ́ tọrọ inú sọ̀láàtì lẹ́ẹ̀ máa fi ṣe kìí ṣe wípé lẹ́yìn sọ̀láàtì. Hmm. alimami ibn al-qayyim rahimahullah nínú tírà rizad al-ma'ad ó ń sọ pé téèyàn bá wá fẹ́ ṣe àdúrà àti tọrọ náà lẹ́yìn sọ̀láàtì yóò yà ṣe ìjọsìn míì tó yàtọ̀ gédégbé sí sọ̀láàtì ni ìyẹn ni pé wàá ṣe àwọn gbólóhùn yíyan ọlọ́run wàá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run wàá ṣe àsọlátù fanabi sallallahu alaihi tọrọ ní tọrọ wàá parí pẹ̀lú àsọlátù yóò jẹ́ ìjọsìn tó dádó tí ò ní í ṣe pẹ̀lú pé ẹ̀yìn sọlátù. Hmm. sọlá yìí jábọ̀ tó ní àwọn pati àyàfi tó bá wà lórí ìrìn àjò gẹ́gẹ́ bí rákà ǹjẹ́ àwọn nàwáfìlì tí wọ́n lásìkò àbí wọ́n lásìkò wọ́n lásìkò mọ̀nà wọ́n lásìkò náà lásìkò wọn ní sunan rawatib hmm. ṣùgbọ́n oníbèrè yìí tó ń tọ́ka sí ni pé sáà lè ṣe èyí tó ní í ṣe pẹ̀lú ṣáájú sọ́láàt sáà lè ṣe kó tó di pé wọ́n pèpè fún sọ́láàt hmm. àbá dúró di pé pè sọ́láàt a ṣe ṣáájú kó tó pè sọ́láàt tá a bá mọ̀ pé ìpèpè fún sọ́láàt òun jẹ́ ìpenisákèésí ni pé àsìkò sọ̀láàtì yìí ti wọlé kásìkò hmm. sọ̀láàtì ọ̀bá tí ìwà wọlé téèyàn bá ṣerú àwọn súnà tí wọ́n ní kó ṣe ṣáájú sọ̀láàtì kan àjẹpẹ́ eléyìí ọ̀hún kàn ṣe náfìlà kan ni hmm. tí ò ní í ṣe pẹ̀lú súnà tó rọ̀tìbà wà tó wá sọ́ra torí pé irú ti ṣáájú sọ̀láàtì lóhùn yẹn téèyàn bá ṣe ṣáájú kan tó pe sọ̀láàtì lóhùn ó lè dásìkò tánàbí lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ̀láàtì ló ń ṣe yẹn hmm. torí pé hínà ní ìgbà tí òun bá wà látàrí gangan gangan anábì lẹ gbọ́dọ̀ ṣe sọláàtì. torí rẹ ẹ dúró de ìgbà tó òun bá tó yẹ tàrí àyàfi tó bá yẹ pé àwùjọ tẹ̀yìn wà àwọn èèyàn pèpè fún sọláàtì àfi tásìkò bá lọ tán. Hmm. bí àwọn àwùjọ míì tó ṣe pé ní ìsìn sọláàtì gbòòrò lápèjúwe ó ń wọlé láti bíi aago kan ó kù ṣẹ́jú bíi mẹ́wàá ó kù ṣẹ́jú bíi mélòó. bí ogún gan. so àsìkò sọláàtì gbòòrò ti wọlé ẹ̀yin wa ní pèpè fún sọláàtì ó dago méjì torí pé bẹ́ẹ̀ ṣe báwọn bàbá yín nù bàbá yín ànábì yín wa ni ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ ń fẹ̀sìn rán ti ṣàlàyé báwo lẹ́sìn máa ṣẹ̀sìn àwa tí wọ́n ń tún ẹ̀sìn yẹn à ń tún rọ hmm. à ń gbé gbọ́nà míì tó bá fẹ́ nú wa mú hmm. a máa tara wa dànù ọ̀pọ̀lọpọ̀ lúmbẹ̀ yẹn wá ti mọ́ṣáláṣí pani hmm. wọn ò ní sí fáwọn ẹrú ọlọ́run láti sí lọ́run gbàgbọ́ méjì ọba lù gẹ́rẹ́gẹ́ gbọ́dọ̀ lẹ́yìn tí wàá nù òfin ọlọ́run wọ́n ti lè pèsè láti làásùrù gbàgbọ́ mẹ́rin ọba lù ní ìgbà míì tó sì jẹ́ pé sọ̀látọ̀lá ọ̀sùrì gan ó ti wọlé ká aago mẹ́rin ó tó lù ìgbà míì aago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú ni ó tó wọlé. so ẹ̀yin sì ti ṣe láti ilẹ̀ sọ̀láti ta ṣe láti ilẹ̀ àṣedànù ni wọ́n ń pelé yẹn. Hmm. eléyìí jẹba wọn ní sáàlì máa sọ pé mo sọ alukurani kalẹ̀ níye ìgbà báyìí náà sọ Ramadan tó rẹ́ pẹ́ẹ́ jẹ́ gbà lórí pẹ̀lú mo sọ kalẹ̀ náà ni pé mo kéjà láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ inṣàlá kò sí ní tó burú mẹ́ẹ̀. Hmm. eléyìí ò fi ibi kankan ta kò fi ọlọ hmm. èdè yorùbá tó yé ni naam. naam jazakumullahu khairan. hello. salaamaleykum. aleykum salaam. ó kọ yín o. orúkọ mi ni àtàtìpá láti yá kárí ògbómọ̀tò ọlọ́ọ̀dá mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi sí bàbá àfáà ni pé ẹni tó bá kọ́lé ó sì kọ́ mọ́sálásí síbẹ̀ ṣùgbọ́n tó ń kẹ́kọ̀ọ́ wá kírun nínú mọ́sálásí o. Hmm ṣé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ah. ṣé bọ́yọ́ dẹ́sẹ̀ tàbí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ àwọn tó bẹ́ẹ̀ àti ọ̀sọ̀ bẹ́ẹ̀ òun gàgò kírun bẹ́ẹ̀. alhamdulilayi ọkọ ni pé lópin ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹ̀kọ́ máa sin náà sísin náà tá a sì máa sin náà a máa sin ní ìbámu pẹ̀lú bá nàbí sallallahu alaihi tó ṣe fi kọ́ wa ni. Hmm. ànábì fi yé wa pé àwọn ọkùnrin ètò lọ́lájú nínú sọ̀láàtì tí wọ́n bá ń ṣe ń lè tí wọ́n bá ń ṣe nínú ilé wọn yàtọ̀ sí ìtọ́jú ọ̀ràn yẹn. àṣùbà sọ̀láàtì bọ́hùr sọ̀láàtì lọ́sùr sọ̀láàtì magrib sọ̀láàtì ìṣá mọ́sálásí lọkùnrin ti gbọ́dọ̀ lọ́ọ́ máa ṣe àwọn sọ̀láàtì. ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ olówó ọkọlé ọkọ mọ́sálásí sára ló ń rìn kó tó di pa ọ̀bọ sí mọ́ṣáláṣí wọ́n wá ní àwọn ṣàkíyèsí pé ọkọ mọ́ṣáláṣí kalẹ̀ ìwọ ní ìsìn lọ́nbẹ̀ téèyàn bá jẹ́ bẹ́ẹ̀ á sì wádìí ṣé ìgbà tí ìwà sin lọ́nu mọ́ṣáláṣí yẹn ṣé sì ń sin yàrá rẹ̀ tó bá jẹ́ pé ń sin nínú yàrá rẹ̀ á fi yé pé ń ti ń ṣe kódà rárá àti pé pàpà gan mọ́ṣáláṣí tó kọ̀ ọ́n mọ́sálásí àti yọnu láàrin hmm. nítorí tó bá jẹ́ pé ọba fẹ́ káwọn ẹrú ọlọ́run máa wá sí lọ́nbẹ̀ kí ló dè wọ́n mọ́lẹ̀ nù yàrá tó mú kí wọ́n náà máa máa jáde hmm. sọ túmọ̀ sí pé mọ́sálásí ọ̀hún ọba kúkú yọ gbogbo àmì tó wà lára rẹ̀ tá a fi dá mọ̀ pé mọ́sálásí ni kúrò lára rẹ̀ kọ́ sọ́ọ́dí ilé ìkẹ́rù pamọ́ sí hmm. nítorí pé ìwọ gan sin lọ́ọ̀ nínú rẹ̀ kí wọ́n á pé ọkọ̀ ọ̀lẹ̀ káwọn èèyàn máa wá sin lọ́nbẹ̀ tó bá jẹ́ pọ̀ ní ìsinlọ́ rárá nínú yàrá rẹ̀ gan so ó sì kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ hmm. so mọ́ṣáláṣí irú eléyìí kò yẹ kí mùsùlùmí lọ sí sọ̀láàtì ń bẹ̀ o hmm. torí mọ́ṣáláṣí tí kèfèrí kọ́ kalẹ̀ nù hmm. torí ẹni tí ìbá ti ṣe mùsùlùmí bá kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ yàbẹ̀ kó ló ń lọ sí lọ. bóòlù ṣí sí wa ń da mùsùlùmí láàmú tó tó fi jẹ́ pé kèfèrí ni wọ́n máa kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fáwa kó tó di pa sí lọ. naam. jazakumullahu nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Assalamualaikum. Waalaikumsalam. Warahmatullahi Wabarakatuh. ọmọ aisha ló ń láti àbá. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé ṣé dandan ni ká èèyàn tó bá fẹ́ gba ṣíta ṣàwà dandan ni kó gba ramadan tó wà ńlẹ̀ kó tó lè gba ṣíta ṣàwà àbíyàn lè gba ṣíta ṣàwà létà kí wọn máa gba ramadan yẹn tó mí. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì yẹn ni pé wọ́n ní tí a bá fẹ́ ṣe jọ́à lórí sujud ẹ̀ máa tó bá làwọn ọmọ rẹ̀ bá ní àti tí a máa fẹ́ ṣe fóyàn mi báwo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sètò ṣọwọ́l ilé ìtawà nínú rẹ̀ nísìn. àkọ́ à ń gba gbogbo mùsùlùmí à ń gba àwọn níyànjú kó ní kálukú tètè múra láti ṣe sètò ṣọwọ́l rẹ̀ torí kásùn kájí kásùn kájí hmm. ọjọ́ ń lọ ọjọ́ ń lọ lónìí nísìn àti wọ́n bí ìjọ kẹrìnlá hmm. nínú oṣù ṣọwọ́l hmm. so ó léwu pé kéèyàn fi falẹ̀ àbí nínú oṣù shawwal eh, ó léwu pé ká fi falẹ̀ ká sùn ká jí èèyàn àríwá tún ti wá dọ̀lù káìdà hmm. so kọ́ lọ́wọ́ bọ́ sànù wa. Hmm. Eh, àwọn obìnrin àbẹ́lòmínà tó jẹ́ pé bóyá ààrẹ àbí diwọ́ kan lónìí tí ò fi lè jẹ́ pé ó parí Ramadan hmm. eh, tí Ramadan fi lọ tí gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ gbèsè lẹ́kọ̀ọ́kọ́ san náà gbèsè lẹ́kọ̀ọ́kọ́ san ṣáájú kẹ́ẹ́ tó ṣe sí tẹ̀sẹ̀ wà. nítorí sábàbí ni pé a bá kú àwọn tọ́lọ̀ ń ṣe ní ojúlówó ọ̀ràn yẹn lórí wa hmm. lọ́lọ́run ó bi wá léèrè náà. sẹ́rí hmm. gbogbo sítẹ̀sọ̀ wàhálà náfìlà ni hmm. nínú àwọn nàwáfìlà. so náfìlà wọ́n á máa fi pé ládọ́ọ̀ràn yẹn fún yàn ni. kò wá ní jẹ́ pé náfìlà lẹ́yìn ọ̀wọ́ arangun lé ẹ ní gbìyànjú àwọn níbí òní ní thirteen thirteen shawal so ẹja múra ká tètè san àwọn gbèsè tá a bá ní lọ́rùn ní Ramadan tàlíbà láǹfààní láti ṣe sítà Shawwal. so ọ̀ràn yẹn lọ́nà ọkọ̀ bí wa léèrè hmm. tọ́ràn yẹn wa tí ó bá pé hmm. wọ́n fi ládàá náfìlà kún tọ́ràn yẹn wa bá tún pé náfìlà ó tún máa jẹ́ àṣelọ́lá. Hmm. so èèyàn wa sọ̀ràn yẹn wọ́n á di náfìlà ní mójútó gẹ́gẹ́ bí ọ̀daràn tó ṣe pé ó fa àwọn sọ̀lá àti tọ́lọ̀ ṣe lọ́ràn yẹn alẹ̀ ọ̀hán ni náfìlà ẹgbẹ̀rún rákà ṣe á ṣèdànù kò ní túmọ̀ kankan. so nítorí di eléyìí náà ó wà nù hadith al-qudsi hmm. ọlọ́run ẹlẹ́dàá sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratuhu alayhi ẹrú mi ò ní ṣiṣẹ́ kan láti fi wá ti sún mẹ́mi ọlọ́run ní iṣẹ́ tí mo wá yọ́nú sí tí mo fẹ́ràn ju kó o ṣe ní tí mo ṣe lọ́ràn àyàn lórí ẹ̀ lọ. Hmm. téèyàn bá fẹ́ súnmọ́ lọ kó ṣe ń fẹ́ jù bíi kó o ṣe ń tó ṣe lọ́ràn àyàn lórí rẹ̀. Hmm. wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ẹrú mi ò ní wáyé wá ti sún mẹ́mi ọlọ́run pẹ̀lú náfìlà náfìlà náfìlà náfìlà títí tèmi ọlọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ walakin an-nawafil ta'ti ba'da al-fara'id náfìlà wà lẹ́yìn ipò ti sọ̀ràn àyàn ni hmm. ẹni èèyàn mójútó ọ̀ràn àyàn ó mójútó náfìlà wọ́n ti ṣe pé wọ́n náà rọrùn. tẹ́lẹ̀ hmm. ìjẹ́bù hmm afẹ́sàdúrà ní foríkalẹ̀ fẹ́lómi bó láti ṣe á ṣe náà ní léde lárúbáwá hmm. ọlọ́run yáàfin lágbájá ọlọ́run foríjìn lágbájá ọlọ́run fi lágbájá ṣe kóńgẹ́rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. sọjọ bùsùjọ eléyìí ó fi hàn wá bó ṣe pàtàkì tó pé ká gbéde lárúbáwá hmm. kò tó rárá kó pé english english english iná làákàn máa ránnu mọ́ english kí láǹfààní rẹ̀ ibáwọn yẹn fi ń wóúnjẹ ni iná ló fà á ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ibọ́ ọmọ rẹ̀ sóde yorùbá rẹ̀ má ní ìsìn àfi english ṣebí torí oúnjẹ náà ni ojú ká fi jẹ àmàlà àtọbẹ àbùláyé náà lọ ni hmm. so èdè lárúbá ní í ṣe pẹ̀lú bóòlá yóò ṣe ní dàrú tọ́lá kìyàmà tí ó sùn wà. naam. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu kọ́ yín bí ẹ ti ń pè. nípa mi ni àmọ̀túláì láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀. láti. láti wo. hello asalaamualeykum waaleykum salaam láti wílẹ̀ tí ń pè. láti jẹ kúrò tó. láti jẹ kúrò dé naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ìbéèrè mi alákọ̀ọ́kọ́ mhm. ìgbà tí wọ́n ṣe tí wọ́n ṣàlàyé àtàwọn pè ọ̀gá mm. tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni pé àwọn ọ̀nà tí wọ́n là kalẹ̀ pé èèyàn lè fi máa gbà ṣe àtẹ̀gùn kí wọ́n ìgbèríko ọ̀rọ̀ ni èèyàn ti máa ṣe ni àbí nínú tashahud mm. àbí àwọn bàbá tí wọ́n fẹ́ lè ọ̀nà kan nínú àwọn mìíràn tí wọ́n là kalẹ̀. Hmm. lábẹ́rẹ̀ tí a bá ń ṣe kàṣáàrù lọ́wọ́ bí èèyàn wá ń ṣe ìgbéyàwó ní kàṣáàrù bẹ́ẹ̀ èèyàn ṣáà máa ní ọwọ́ yẹn lọ sókè lọ sílẹ̀ náà ni àbí tá a bá ti parí ilé tó jẹ́ ti kàṣáàrù gangan ọwọ́ yẹn máa wà ní kíkálẹ̀ táwọn máa ṣe ìgbéyàwó tá a bá fẹ́ ṣe àwọn àkọ́kọ́ nìyẹn. ìkejì àkáàtì àlẹ́sọ̀rọ̀ àyàn fẹ́lá tó ní ká máa ṣe é pé a bá a àjọ máa ṣe ìgbéyàwó àbí bàbá ti sẹ́lámù láti máa ṣe ìgbéyàwó yẹn. ìbéèrè mi ìkẹta ni pé ẹni tí ọkọ ẹ bá ní ju ìyàwó kan lọ kápẹ́ ìyàwó mẹ́ta lápèjì rẹ̀ tí ọ̀kan nínú àwọn ìyàwó yẹn tó wá jẹ́ bí ọdúnlé kan ó ti bímọ kí ọkọ tó fẹ́ tí àwọn ọmọkùnrin kí wọ́n ní ọmọkùnrin wọ́n pé ó ti ń súnmọ́ àti bàlágà ó ti fẹ́ bàlágà kan àwọn ọmọ tó jẹ́ ọmọkùnrin gangan báwo ni ìṣèṣe wọn ti máa rí ibi tí ọmọ ìbára àti pé bí ètò bá ń lo nìkan bá wà nínú àwọn àlàyé mi tí ọmọ ìṣẹ̀lẹ̀ máa rí ẹgbẹ́ ọba àlọ́ fún máa ṣe níbi tí ọmọkùnrin yìí tí ó bá wà àti tó ìṣọmọ ọkọ wa ẹgbẹ́ ìyàwó mi lè gbé wa. ìbéèrè mi ó gbẹ̀yìn ni tí obìnrin bá bímọ tí ọkọ wa fi ń pèsè tí obìnrin yẹn lè ṣe ìtàlù fún ọmọ yẹn fún ààrẹ àti pé kàánù ìgbìyànjú ọba àlọ́ fún ṣe gbọ̀ngàn ọ̀gọ̀ torí oríṣiríṣi mọ́kànlá ọ̀rọ̀ tí ṣé kí wọ́n jọ kí wọ́n bá a ṣàlàyé. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. àkọ́kọ́ téèyàn bá fẹ́ ṣàdúrà pẹ̀lú àwọn kan siwaju ya síwájú yẹn wọn nàbí sallallahu tó fi kọ́ wa ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ní í ṣe pẹ̀lú àdúrà téèyàn fẹ́ ṣe bóyá nínú sọlá àbí lẹ́yìn sọlá torí pé níta nàbí tó fi rú rẹ̀ kọ́ ó ṣe sọlá ní wà ni ànàbí wa sọ pé ti sọ́sàlátù fanabi sallallahu alayhi wa sallam ó wàá tọrọ ní tó fẹ́ tọrọ ó tún sọ́sàlátù fanabi àdúrà rẹ̀ ọba máa gbà. ṣé hmm. eléyìí túmọ̀ sí pé tó bá gbà yín náà ṣe sọ́látù fúnra yín àbẹ́ ń ṣe sọ́látù tahajjud qiyamul layl tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nínú forí kan lẹ́yìn kò sí ní tó burú bẹ́ẹ̀ hmm. tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nínú kùnúùtù yín kò sí ní tó burú bẹ́ẹ̀ hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní sí àmọ́ gbọ́n ọmọ ká ni nígbà tá a máa ṣe tashahhud àbá àmọ́ gbọ́n a máa gbọ́n sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀sọ́hùdù wa títí dé parí. Hmm. wọ́n ní tọ́ba fẹ́ ṣe dùá òlè istikhara wọ́n ní sáà lè ṣe nù forí kanlẹ̀ bẹ́ẹ̀ ni a lè ṣe nù forí kanlẹ̀ àbí ká sì ṣe nínú tẹ̀sọ́hùd kẹ́ ẹ̀ bí mo ṣe wí ṣáájú. Hmm. tóra yìí méjì tẹ̀ ti lè bẹ́ lọ́nà nù nínú sọ̀lẹ́ bẹ́ẹ̀ forí kanlẹ̀ àbí níbi tẹ̀sọ́hùd kó tó di pẹ́ sálámù báwo ni ìṣesí ọmọ yìí pẹ̀lú àwọn ọmọ yòókù tọ́jú ọmọ ọkọ rẹ̀ ti sìn tó ń bá jọkùnrin bó ni àwọn àtàwọn ọmọbìnrin tọ́jú àwọn ọmọ ọkọ rẹ̀ ti sìn tó ń bá jọ ọmọkùnrin báwo làwọn obìnrin tọ́jú ìyàwó ọkọ obìnrin yẹn ní ìsìn sáwọn ọmọ tóbìnrin yẹn gbé wá ń tiẹ̀ tán bá jẹ́ni tí ń bojú só lè máa rójú wọn rárá o torí pàrọ̀ ló ń jẹ́ sí fámìlì hmm. yìí ló jẹ́ sáwọn ìyàwó ọkùnrin yìí Ara àta ló jẹ́ sáwọn ọmọkùnrin yìí hmm. gẹ́gẹ́ bí àjòjì ti ṣe máa paramá fún àjòjì bẹ́ẹ̀ náà ló ní kálukú wọn máa paramá fún ọmọ yìí báyìí hmm. ilé ìjẹba wọn ní tí èèyàn bá bímọ tọkọ òsì nítòsí hmm. tá a sì fẹ́ jẹ dẹ́bínú fi sí lẹ́nu kó lè bá jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí ọ̀rọ̀ kọ́ tẹ inú ọmọ yìí báyìí wọ́n ní báwo láti ṣe jẹ́ àkọ́kọ́ dẹ́bínú ni wọ́n pè kì í ṣoyin dẹ́bínú ni wọ́n pè kì í ṣe chocolate tá a pè kí nǹkan kan tó sádùn ọ sáà ti wọnú ẹ ni wọ́n pè á hmm. sì mọ pé àwọn ilé wa kò yẹ kí dẹbìnù ọmọ àwọn wa ń bẹ hmm. torípa nàbí sallallahu alayhi wa sallam ọ̀nà baytun la tamra fi jiya'un ahlu gbogbo létí ò bá ti sí dẹbìnù bẹ àrèbìjẹ làwọn ará bẹ hmm. torí rẹ̀ dẹbìnù ẹ jẹ lẹ́nu tẹ bá jẹ lẹ́nu tẹ jẹ lẹ́nu tẹ jẹ lẹ́nu ètò ti dàpọ̀ mọ́tọ́ yín ilé kan fi tọ́ ma lẹ́nu lọ́nà tó fi jẹ́ pé yọ lọ mí ní yóò fi jẹ́ pé dẹ́bìnú rẹ̀ lọ́kọ́ fi tẹ́lẹ̀ inú rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kan ibi ẹ ti ń pè. abusumaya ni láti ṣáàkì. kí ni ìbéèrè yín. mo fi àwọn dọ́kítọ́rù wa lóun jáde wọn pẹ́. àmín ẹ ṣe. ìbéèrè mi ni pé ìbéèrè mi ni pé wọ́n ń ṣe àwọn transaction kan ní gbọ̀nsẹ̀nsẹ̀ mhm. débi pé àwọn ọmọ ọ̀yá tó wà nínú Islam mm. wọ́n tẹ̀wé sí bẹ́yà báńkì ní kakindi mm. wọ́n wá lọ wùjọ́ rẹ̀ ní pépà ní bóyá ikútọ́nu mm-hmm. wọn owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n máa ṣéǹjẹ̀ sí náírà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe exchange money. Mm-hmm wọ́n máa ṣe owó yẹn máa lé wọ́n tó máa san padà sí nàìjíríà padà bóyá láàrin ìwíìkì wọ́n máa ṣe bí ẹ̀mẹrin ẹ̀ márùn-ún àwọn àwọn ohun pé ṣé kọ̀wọ́ rì bàbá yẹn nítorí owó yẹn ò ṣiṣẹ́ kẹ̀kẹ́ kí n fi lé. ọ̀dà alhamdulilayi alhamdulilayi rìbá kìí ṣe pé rìbá máa ń jẹ́ rìbá nítorí pé kò ṣiṣẹ́ kankan tó fi lé ó lè lé látàrí pa ṣiṣẹ́ ó lè lé látàrí ipa àṣìṣe ṣùgbọ́n àrùn béèrè tẹ́ sí nísìn ó náà ní pé téèyàn bá san náírà sínú báńkì ní nàìjíríà níbí ìyẹn wọn lọ sí ruparaku ní Republic of Benin ìyẹn wọn lọ withdraw owó yẹn jáde iye tó ṣe déédéé rẹ̀ ní franc sefa ìyẹn gbà jáde bí ẹ̀sìn wa gbà jáde tàbí gbà jáde ó tún change sí náírà káyí pé one million nìyẹn san sínú account ìgbà tó ń fi gba franc sefa jáde iye tí wọ́n ń ṣẹ́wó lọ́jà ó mú kí one million yẹn kó di one point one million. Mm. so àtún adáwó yẹn padà sí nàìjíríà àtún ní kí wọ́n tún tún san mm. kò sí tàbí ṣùgbọ́n pé rìbá lélẹ̀ mm. rìbá lélẹ̀ mm. tó bá jẹ́ pé wọ́n ná náírà náà nílùú tẹ̀ lọ náírà náà lẹ́sìn fẹ́ fi rajà so one million tẹ́yìn san sí báǹkì yẹn ìgbà tẹ́ fi gba owó òlóyìn ẹ tún wá ṣe sí náírà tẹ́ fẹ́ fi rajà lọ́wọ́ alẹ́ kèsì rìbá hmm. àmọ́ ẹ̀yin ní ìsìn àníyàn yín ni wípé ẹ̀ ń fẹ́ kówó yọ ọmọ alẹ́ ẹ ti sọ di business so eléyìí yẹn làwọn olùmọ̀ ń pè ní tawarruq hmm. ẹ fi sísanwó sí báǹkì ṣe bójúbójú ni hmm. àmọ́ rìbá gangan lẹ fẹ́ jẹ ẹ fi sísanwó sí báǹkì kọ́kọ́kọ́ jẹ́ franc sefa ẹ fi ṣe bójúbójú ṣùgbọ́n àlékún náírà lẹ fẹ́ gbà eléyìí rìbá lẹ ń jẹ anabi sallallahu alayhi wa sallam ó ti fi yé wa ó ní rìbá ẹsẹ̀ àádọ́rin ní rìbá ní hmm. èyí tó kéré jù nínú rẹ̀ ṣe dọ́gba pẹ̀lú kéèyàn báyà rẹ̀ lò hmm. ọlọ́run sọ pé alladhina ya'kuluna rìbá la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu minal mas àwọn ẹni tá ń jẹ wéèlì wọn à ní dìde nínú sàárè wọn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmá àfi ní dìde tẹni tí ń sẹ́wìn tí ṣètọ́ni ti fọwọ́ bá torí ẹ̀ ti dàrú torí ẹ̀ kí ni owó ilé ayé ṣe já mọ́ ganan rí náà mm. máa wá àwọn ọgbọ́n àrékérekè ọgbọ́n burúkú ọgbọ́n tí ó kó bá ní tí ó mú ni wọ jahannama ní rọrùn mm. ẹja wọn bẹ. Mm. láàrin ìṣẹ́jú kan tó kù ẹ jẹ́ ká jó ìpele ìmọ̀ ẹ̀ lọ́wọ́ kọ́ yín bí ẹ ti ń pè pápápá. aleykum salaam ẹ pa rédíò yín lákọ̀ọ́kọ́ àbíkẹ́ yín lọlẹ̀ dáadáa. mo àìsà láti òkè wọlé. ẹ pa rédíò yín àbíkẹ́ yín lọlẹ̀ kí ni ìbéèrè yín pápápá. náà ṣé tí ṣé èèyàn lè kéwú sínú kéwú jẹ́jẹ́ ni àbí kéèyàn kéwú jáde. ọ̀dà sọ ti tán. ọ̀nà gbogbo mùsùlùmí sì lè jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́run kọ́ba fi san wọ́n lẹ́sùn lórí láyé ń bí àti ní ọ̀lẹ́lẹ̀ kẹyàmà ẹni tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà tá ti bẹ̀rẹ̀ náà ni Sheikh Dr. Sharafdin Gbadebọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé lógún ọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ kọ́wọ́ rìn tẹ̀lé wọn wá àti àfa yusuf tí wọn tẹ̀lé wọn wá bákan náà jazakumullahu khairan ọládùnní bèlò òun ni ó kọ tèmi títí ọjọ́ mẹ́jọ tó tún máa pàdé padà ní mo dágbére fún yín pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.